وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ní tẹ̀síwájú àlàyé tá ń bá lọ lórí fiqhul ibadat àbí fiqhul muamalat àgbọ́yé ṣe ibadat ní àbí muamalat lọ́wọ́ muamalat àbí fiqhul muamalat àlàyé tí à ń bá lọ lórí àgbọ́yé al-muamalat àjọṣepọ̀ láàrin ọmọnìyàn àbí àjọṣepọ̀ yìí tí máa wáyé láàrin mùsùlùmí sí mùsùlùmí àti àwọn ẹlòmíín náà tó ṣe mùsùlùmí. níjẹ̀ẹ́jọ́ a sọ̀rọ̀ lórí báàbù ẹlẹ́ẹ̀kejì nínú tíra àlùfáà tó yẹ sọ́ọ́ nípa tó ní fi pẹ̀lú àríbá títí gba ilé níbi ọjà tó yẹn bá tà àbí nǹkan tí èèyàn bá ń rọ ẹni. So a sọ̀rọ̀ nípa kí ni hikma kí ni ọgbọ́n tó wà ń bẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó fi ṣe lé wọ̀ fún wa pé a gbọ́dọ̀ máa gba ìlé tẹ̀ tó a ṣàlàyé àwọn àǹfààní ewu tó wà ní ká máa gba ìlé yìí a ṣàlàyé ẹ̀ nídìí ẹjọ́ àwọn ọ̀nà téèyàn máa wá gbà gba ìlé yìí ọ̀nà méjì nínú ṣẹ̀ríà Islam òun náà ni wọ́n ń pè ní àníwá ìrìbà àwọn oníranran ìlé tá à ń pè ní ìbá alákọ̀ọ́kọ́ nínú ọ̀nà tí wọ́n máa ń gbà gba rìbá òun náà ni wọ́n ń pè ní ribalfọ́dù ribalfọ́dù ribalfọ́dù yìí òun náà ní bí a bá pè fún wa ní aziyadatu fi ahadi albadalaini ribawiyayi almutafiqai jinsan òun náà ni ká lékún kápá lékún sí ìkan nínú àwọn nǹkan méjì tí rìbá wọ̀ tá a fẹ́ fi pààrọ̀ láàrin ara wa rìbá máa ń wọrú nǹkan yẹn àwa fẹ́ pààrọ̀ rẹ̀ láàrin ara wa káwa fi àlékún kíkan kíkan ojú kan lọ òun náà ní nǹkan tá ní ribal pot lápèjúwe bíi ráìsì lápèjúwe sàǹgbé ráìsì ráìsì náà ní ráìsì ń jẹ ẹ̀wà náà ní ẹ̀wà ń jẹ ọkà bàbà lọkà bàbà ń jẹ jéró ní jéró ń jẹ tọ kò bá àjọ jéró ilẹ̀ haúsá kò bá àjọ jéró ilẹ̀ yorùbá kò bá àjẹ ráìsì sápà kò bá àjẹ ráìsì kútọ́nu ráìsì náà ní ráìsì ń jẹ nítorí pé ìran kan náà ni wá káwá fẹ́ pààrọ̀ ráìsì pẹ̀lú ara wa lápèjúwe á ráìsì wẹ́wẹ́ lèmi ní ráìsì wúwo òun ìwọ ní wọ́n wá ná ìmẹ̀jọ láìsì ráìsì wúwo yẹn àwọn ní wẹ́wẹ́ ń gan lèmi wá láìsì ní sáà fẹ́ máa ń tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ́ ká ìmẹ̀jọ wúwo ìmẹ̀jọ jẹ wẹ́wẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn nísìnyí wọ́n wá bùn ní wẹ́wẹ́ lápèjúwe eléyìí wọ́n bùn ní wúwo àbíkọ́jẹ́ kó jẹ́ ìsíra pé wọ́n ti rà wọ́n ti bá ara wá wọ́n ti gbé ilé fún tán yóò tù wọ́n báyìí yóò kẹ́ni a láìsí wẹ́wẹ́ lélẹ́yìn lè jẹ́ ẹ̀ mo lẹ́nu kan báwọn ó ní láìsí wẹ́wẹ́ olóhùn ètò ẹ̀ jẹ́ pé tó má tó má tó má lè gbé fóun yìí máa padà wá rè mí bí kò ń kú fàájì ẹ̀ ń bẹ́ẹ̀ bí kò ń ṣe mo ní a tiẹ̀ mọ̀ tó lágbára tó o tún ní mánéjì kó tẹ̀ tó <laughs> pé bàbá rí mọ́ tọ̀ títà fẹ́ ló ń àwa wò pé tọ ẹni tó fẹ́ nídìí ráìsì wẹ́wẹ́ yìí tó lòún fẹ́ wẹ́wẹ́ yìí bóyá ẹni tó ní ráìsì wo lọ́wọ́ bóyá bùkátà wò bóyá kò kàwọn tiẹ̀ ìwọ gangan ni kìnìún yẹn ló mú láyà gan ọ̀hà ni a ah, ẹ̀rọ kun fọlá tó ṣe ẹkún mi ní kí ọ̀dà méjì kí fún yín ní ìkí ọ̀dà mẹ́ta tí wẹ́wẹ́ wọn sà kó lọ́dọ̀ mi nìkẹ́ tí mi jẹ́ ẹ̀wọ̀n kaba wọn. ìyá pé wúrẹ́ máa ń tẹ̀lẹ̀ pé ẹ̀ láìsí ọ̀dà láìsí sápàlù àwa nílé láti sápá àwọn sì ní máa ń wẹ́kúta máa ń ṣègbà máa ń ṣàwò ẹ wá fún mi láìsí àwòsàn àbí ọ̀padà ìṣẹ́ yìí ní ìwà fún yín ní láìsí sápá ní fún yín ní ṣe márùn-ún ẹ fún mi láìsí sọ̀hún ìṣe méjì ẹ̀wọ̀n kan báwọn ẹlòmíì tó ní quality láìsí yóò lóun ó ti bẹ́ẹ̀ eléyìí irú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí nìsín òun náà ni wọ́n pè ní ribal fad ribal fad òun náà ní pé ká fi àlékún sí nǹkan náà àwọn méjèèjì tá a fẹ́ fi pààrọ̀ tó jẹ́ pé ìbá lè wọ àwọn méjèèjì tí wọ́n tún wá jẹ́ ẹ̀ràn kankan náà tó eléyìí mọ́jẹ̀mú tó wà ń bi táàbà wá pààrọ̀ nǹkan tẹ̀lé òní ká má pààrọ̀ rẹ̀ o wípé ká máa rò pé tẹ̀lé àkúlẹ̀ mọ́ wa wípé tọ̀ tọ̀ ọmọ ẹ̀jẹ̀ báwọn náà ni wọ́n wá sí wo ṣe ọmọ ẹ̀jẹ̀ kò sọ́nà tó lè gbà pààrọ̀ tẹ̀lé àfáyè kalẹ̀ ọ̀nà tá a lè gbà pààrọ̀ ọ̀nà tá a lè gbà parọ̀ òun náà ni kó jẹ́ mẹ́sìlá ń bí mẹ́sìlì kó jẹ́ ìsànkà ìké márùn-ún kọ́ ìké márùn-ún lè fún ògbà lọ́wọ́ rẹ̀ tẹ́ bá ti lè fẹnu kù bẹ́ẹ̀ ẹ ti bá wọn kó ìfún jẹ́ ìyájà ń bí ìyáde yìí kó jẹ́ pé ẹ gbà báwọn náà ni máa gbé tiẹ̀ lọ kó náà máa gbé tiẹ̀ lọ yìí ti pé tọ̀ lẹ́yìn oṣù mẹ́ta padà á gbé tèmi tó bá dọ̀la padà á gbé tèmi tó bá di ara o ẹ gbé báwọn náà ni ẹ ti bá wọn kẹ́ ẹ mọ̀ kó ti kú lọ́dọ̀ kálukú nígbà tó wàá gbé tiẹ̀ kalẹ̀ tí wàá gbé tiẹ̀ lọ tí wàá padà wá níjọ́ tó ń fẹ́ wá níjọ́ tó ń fẹ́ padà wá gbé àbí ẹ ti jọ sọ lórí ẹ̀ pé sọ níjọ́ tábà wá gbà ẹ fún wa rí pé wàhálà kan ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ eléyìí ó mọ̀ pé má kíní ká máa ṣẹlẹ̀ délé yìí eléyìí ara ọ̀ ṣẹlẹ̀ ìsìlámù ní ẹ gbọ́dọ̀ gbà á níbẹ̀ wọn fún kálukú wọ́n gbé tiẹ̀ kó ló gbé tiẹ̀ fún kò gbọ́dọ̀ tó kíni ìkan ò gbọ́dọ̀ dùkà nínú àwọn méjèèjì ìkan gbọ́dọ̀ dùkà lọ. tó sábàá yìí pé ẹ̀wà náà ni á ẹ̀wà tuntun lèmi fẹ́ ẹ́ ẹ̀wà olóyin òun lèmi máa lèmi láìsí wọn náà sì mọ̀ wípé ẹ̀wà olóyin wọn náà la mọ̀ lóòótọ́ wọn náà la mọ̀ pé ẹ̀wà olóyin ó wọ́n ju ẹ̀wà funfun lọ ọwọ́ á ní sọ ìwọ tó ní olóyin tọ èmi ó gba olóyin kele bíi ní fún yín ní funfun kele ta kele àníkò tuntun jọ bẹ́ẹ̀ òun ti fẹ́ àmọ̀ kó wọ́n náà ìbáná ti wọ̀ tí wàá ló ṣe tó bá dìbò àwọn tó bá dìbò bóyá lè ṣe déédéé ṣe tọ̀ ike mẹ́ta ike mẹ́ta tó wàá sọ pé ìwọ gbúrò lóyìn rẹ lọ́jà tó kó ṣe wọ́n lọ lè ta lọ́jà òṣìṣẹ́ kó wá fi ra funfun tó ń sọ pé o máa jẹ àbí wọ́n tó ń ṣe pé funfun ni wọ́n ní tó kó lóyìn ló wá kí lọ lè ta funfun rẹ owó tó bá gbà bẹ́ẹ̀ kó o kò gbọdọ̀ síra wọn lọ nítorí pé kí ni nítorí pé ìran kan náà ni wá nítorí pé ìran kan náà ni wá àmọ́ tí ìbá wa ṣe pé ìran kan náà ni wá tó nínú ìṣẹ̀lẹ̀ kò ìyẹn lè fi parọ́ ara wọn bí ráìsì ní ìṣe márùn-ún ṣùgbọ́n eléyìí náà májẹ̀mú tó wà ń bẹ́ẹ̀ ìpè májẹ̀mú tó wà ń bẹ́ẹ̀ náà ni pé ẹ gbọ́dọ̀ tó tún ní ẹ gbọ́dọ̀ fún kálukú gbọ́dọ̀ gbà á báwọn náà ni wọ́n ti ẹ̀fún ọkọ náà wọ́n ti ẹ̀fún gbogbo àwọn ìlú náà nìkan nǹkan tí ìbá náà ní méjèèjì ìbá méjèèjì àmọ́ àwọn èyí kan ṣe ni ìbá wọ̀ méjèèjì ìbá wọ̀ ẹ̀wà ìbá wọ̀ rẹ̀ àmọ́ tó tó wọ̀ èyí ṣe ìran kankan òun náà ní ìgbàláyè ti wà fún àwọn ìṣẹ̀lẹ̀ àti fún mi pé nínú àpèjúwe nígbà nínú eh, àpèjúwe ìdí àárò pé ìgbà owó ọ̀tí ìgbà oṣù wọ̀ òun náà ní lápèjúwe nìsín pé wà ní àfúnmílá ìsìn ìdajì àpò ń fún ọ ní ewúrẹ́ kan ń fún ọ ní ewúrẹ́ eh, ewúrẹ́ àwọn ti kan wọ́n fún mi ní ìdajì àpò ẹ̀sìn jọ sọ́ọ́lá ara yín ó sì yẹra wọn ẹ̀sìn báwọn nìkan tó eléyìí nìkan ẹ̀sìn ìlú ẹ̀ nù ẹ̀lẹ́ eléyìí torí pé mo jọra wọn táàgì mọ̀ pé kan lé ẹjọ́ bá mi kó o jọra wọn táàmù tó kà lójú kan àwọn ìdúmọ̀ lójú kan àmọ́ ọmọ aládàra kílò níta fi wọ́n àbí kó jẹ́ àlùwájú náà ìmọ̀ àlùwájú wà ìmọ̀ àlùkù tó inú kó jẹ́ kílógíráàmù làbí wọ́n àbí kó sì jẹ́ pé àmọ́ owó rẹ̀ ni kó jẹ́ pé òṣùwọ̀n ìdí wọn pè ní àlùkù nínú èdè lárúbáwá òun náà ní tó ní apá méjì àmọ́ fi wọn kan náà ni ó ní apá méjì tó yẹ pé tàbá ti gbé kalẹ́ bíi yóò lè tẹ̀ra wọn lọlẹ̀ tó yìí tá à ń pè ní wájú inú òun lápá méjì òun náà nígbà àwọn kiri tá a máa ń lò ẹ̀hẹ́n tá a kàn gbé eléyìí eléyìí báyìí yóò kàn gbé sọ̀yẹ tó jẹ́ nìyí gbogbo yìí tá a bá wò ká fi wọ́n bẹ́ẹ̀ àwọn nǹkan tá a máa ń wọ̀n ó yàtọ̀ sí kí ni kí bóyá ewúrẹ́ àbí bóyá eh, àwa fi ewúrẹ́ pààrọ̀ ráìsì àbá wa fi ewúrẹ́ pààrọ̀ ọkà bàbà lápòjú rẹ̀ tó eléyìí nìsín nínú ìdájọ́ sẹ̀ríà àwa mú ní ká ṣerú nǹkan báwọn ó lékún síra wọn ó fi pẹ́rẹ́gì kan ó fi gba pẹ́rẹ́gì méjì tó eléyìí haram ni nínú ṣẹ̀ríà islam wípé anabi sallallahu alayhi wa sallam nínú hadithu abu sa'id al-khudri radiyallahu anhu tó wà ní sahih bukhari àti sahih muslim anabi sọ ọdún anabi sallallahu alayhi wa sallam sọ wípé azahabu bi zahabi tẹ́ ẹ bá fẹ́ fi góòdì pààrọ̀ góòdì wàlúùdì dọ́tù bèrè fi dọ́ tẹ́ ẹ bá fi sílvà fàdákà ẹ bá fi pààrọ̀ wàlúbùrù bìlúbùrù tẹ́fẹ́ fi kàrà pàrọ̀ kàrà bà wà ṣẹ̀yìn bì ṣẹ̀yìn tẹ́fẹ́ fi wíìtì pàrọ̀ wíìtì wà sámùrù bì sámùrù tẹ́fẹ́ fi dàbídùn pàrọ̀ dàbídùn wàlúmílù bìlúmílù tẹ́fẹ́ fi iyọ̀ tẹ́fẹ́ fi pàrọ̀ iyọ̀ anabi ni masalan masalan bìmí anabi ni wọ́n gbọ́dọ̀ jẹ́ nǹkan kan ni o irú kan ni wọ́n gbọ́dọ̀ jẹ́ yadam bìyàdì ń kẹ́ ẹ̀ dábàá wọn kẹ́ kó gba tiẹ̀ kó wọn gba tiẹ̀ ní lẹ́sẹ̀ kan náà anabi ni famanzada ẹ̀tọ́ wa lékún nínú àwọn kata sọ yìí awu tazada àbí wọ́n ló béèrè àlékún ẹ̀tọ́ wa ní mo fún ọ ní iye báyìí àbí wọ́n ló wá béèrè pé ó fún mi ní iye báyìí fún ó fi pẹ́rẹ́ ìtọ́ fún ànábì ní kọ̀kọ̀ àrùbá irú ẹni báwo ṣe kí ni ó ti jẹ rìbá o ó ti fún yàn rìbá àbí kó jẹ́ fún òǹgbà ti jẹ rìbá ànábì ní al-akhidhu wal-mu'ti sawa àtẹni tó gbà tó gbà rìbá òun àtẹni tó fún yàn anabi sallallahu alaihi wasallam ó ní bákan kan náà ni wọn bákan kan náà ni wọn níbi ẹ̀jẹ̀ wọn jọ lẹ́sẹ̀ náà ni àtẹni tó gbà á àtẹni tó fún yàn tó a afáwa sọ fún wa pé wọ́n kọ́ sùn ala hadhihi al-ashya' as-sitta ma sharakaha fil 'illa àwọn tó bá ti wá jọra wọn àwọn kan mẹ́fà sáà nàbí kà fún àyè. kìí àwọn nìkan yorùbá wọ gbogbo àwọn kan tó bá dàbí wọn náà àtidakọ wíìkì àbí ọba bàbà jẹrọ kọ máa ń wà àgbàdo kọ máa ń wà kíná tó máa ń wà kíná tó máa ń wà máa ń wà sóyà bì gbogbo àwọn tí wọn ti kó sínú ẹ èyí tó ń ní pé kò ní ti nǹkan bẹ̀rẹ̀ fún jẹ gbogbo àwọn tó bá jẹ ọyọ fi tẹmú pààrọ̀ tẹmú ìwọ ní mama gold ló máa ń jẹ ìwọ ní ọníwẹ ni wọn máa ń jẹ ẹtì báwọn ní sọ ẹ gbé wo gbé ten kg fún onóògbà ten kg ni ẹtì báwọn ní ọgbọdọ wọn sọ pé sọ ẹ yóò fún ọ ní ten kg méjì yóò fi gba ten kg kan àti five kan rárá o ẹ gbọ́dọ̀ bákan kan náà ni ó gbọ́dọ̀ jẹ so eléyìí òun náà là ń pè ní kíni rìbá alùpàdù ẹ rí i pé rìbá eléyìí tá bá wò dáadáa ẹ rí i pé àlékún tó wà ń bẹ̀ ń sìn kò sí kankan tí abẹ́bí kọ́mpẹ́tẹ́tì àlékún kò sí kankan tó ó bá fẹ́rẹ́ méjì lọ́wọ́ mi wọ́n bá wọ́n fẹ́rẹ́ gi mẹ́ta fẹ́rẹ́ gẹ̀rẹ́ kan tó léwu ní kílómúlé lórí kíni tò eléyìí òní kò tẹ̀lé àìsàmù òfarama látara pé kíni látara pé nílé tó léwu ní kò wàjọ sí báyìí ààrẹ wọn tó kílómúlé èdè báwọn tó gbé nàkankan náà ni wọn ó ti báwọn tó bá wà lò pé wọ́n bá lò pé á ní gbé mi ṣe fẹ́ ẹnu lọ́dún yóò ta sọ́wọ́ rẹ̀ kó wá fi rà mí eléyìí náà ń pè ní ribal fọ́ọ̀tù ribal fọ́ọ̀tù ẹlẹ́ẹ̀kejì òun náà ni wọ́n ń pè ní ribal nasi'a ribal nasi'a òun náà ni huwa ziyadatu fi ahdi al-iwadayn muqabila ta'khir aw ta'khir al <coughs> fi bay'i kulli kulli jinsayn اتفقا في علة ربا ربا القرض ليس أحدهما نقدا إذا pé ربا rìbá nàìjí a òun náà كي kéèyàn ó sàlékún kéèyàn ó sàlékún níbi nǹkan téèyàn ó gbà padà téèyàn ó gbà padà látara pé kí ni látara pé yóò pẹ́ téèyàn tó dá nǹkan yẹn padà kéèyàn ó fàlékún fún nǹkan yẹn àbí látara pé yóò pẹ́ kéèyàn tó gba nǹkan yẹn lọ́wọ́ ẹni o kéèyàn wá fi nǹkan kan kún ó níbi nǹkan tó jẹ́ pé nǹkan tó ìran kan náà ni wọ́n tó jẹ́ pé àwọn nǹkan tá a sọ yìí nìsín níbi àwọn nǹkan tá a sọ nípa rìbá tó kọjá yẹn àwọn náà ṣe kí ni wọ́n jọ rí bákan kan náà ni yàrá lápòjúwe nìsín góòdì pẹ̀lú góòdì ẹ́n góòdì pẹ̀lú góòdì sílvà pẹ̀lú sílvà ọkà bàbà gbogbo àwọn kan tá a kà yẹn máa ń wọ̀ yẹn káwá sọ yìí pé tọ́ nígbà òjò ó fọ ní àgbàdo báàgì kan tó bá wá di ìgbà ẹ̀rùn ó fi dá báàgì kan àbọ̀ padà fún mi ẹ̀wọ̀n kan báyìí sẹ́wọ̀n pé àlékún tó wà ń bẹ̀ wọ́n nísìnyí àlékún kínú àlékún ọjọ́ tó pẹ́ síra wọn sẹ́wọ̀n pé ibi tààlà àkọ́kọ́ kò sí àlékún ọjọ́ kankan bẹ́ẹ̀ látara pé òkè ìdí mo fún ọ nísìnyí tí ọjọ́ òun bá ti ń lékún ẹ̀jẹ̀ bá mi lọ́jọ́ òun bá ti ń lékún iye báyìí ló máa ń sá fún un. tòun irú eléyìí òun tiẹ̀ ọkọ̀ dáadáa ní sáńpẹ̀ ní rìbàlù fọ́ọ̀tù ní máa wọnú káyà yẹn lówó òní máa wọnú káyà yẹn kan káyà yẹn kan ní máa sábà wọ̀ dáadáa èdè báwo á mo yá ọ ní ten thousand ó dáa padà fún lẹ́yìn oṣù mẹ́ta àmọ́ tó bá wá dáa padà fún mi ní ibi ìṣèkí ni ní ibi ìgbà twelve thousand àlékún ni ó ti géèjì àsìkò tó lékún tó fi wá fi owó tó fi lé tó fi lé so eléyìí nínú ṣẹ̀ríà Islam ní òṣèlú àìsíláàmù ìbáni ìbáni káyà rẹ nìkan táwa ní àgbà tó bá dá padà ìyẹ́bá ìlú òkúta tó jẹ́ pé irú ẹni báwọn tó bá wá fẹ́ ìdí tí ò bá dá padà lẹ́yìn oṣù mẹ́ta yóò tún owó tún gùn owó tún ṣe kínni yóò tún gùn tó bá tún fẹ́ ìdí tí ò bá dá padà lẹ́yìn oṣù mẹ́rin yóò tún gùn yóò sì máa gùn lọ nípa títí tó wẹ̀ ẹ̀dùn wá ṣe kínni fi pọ̀ eléyìí wọn ìbáni òun náà ni wọ́n pè ní ríbà nàìjíríà ó jẹ́ pé nínú ìdájọ́ ṣẹ̀ríà Islam gẹ́gẹ́ bí nínú ìlànà Ànábì sallallahu alaihi wasallam eléyìí náà àárọ̀ mi ó jẹ́ pé àrí hadithu fún nínú hadithu Abu Sa'id al-Khudri radiyallahu anhu ẹgbẹ́ Ànábì sallallahu alaihi wasallam ní la tabi'u minha ghaiban binaji so Ànábì sallallahu alaihi wasallam ó ní tábà ta nǹkan tábà ta góòlù tábà ta fàdákà fídọ̀ ó máa ta tá a gbà nísìnyí ẹ ànábi lè má ta gá if gbìnàjì ní ti ń bẹ́ẹ̀ lẹ̀ nísìnyí ẹ ti bá wọn nísìnyí ẹ má fi ta ní tí ò sí lẹ̀ ìfọ̀ ní góòlù gíráàmù márùn ẹ ti bá wọn nísìnyí àmọ́ tó bá di two thousand twenty ó fi dá gram ẹ ó fi dá ten grams padà fún mi ẹ ti bá wọn nísìnyí ṣẹ́yìn wọ́n pààrọ̀ wọ́n sa bí à ń tajà náà nù àmọ́ tí ò sí lẹ̀ nísìnyí tí èsì kó ti gbà kó gbà kan yẹn nígbà tí bàbá dá padà yóò wá sí kí ni yóò wá bí èlé fún un tó eléyìí náà àwọn ọ̀hún àlàyé kan wà ní ẹjọ́ yẹn ká ṣe ká kílíà rẹ̀ tó yẹ kó ń tún yàtọ̀ tẹ́lẹ̀ yìí ó dàgbà àti sọ kọjá rí òun náà ni albay'u bil aqsar aw bil taqsir òun náà ni ká tajà fún yàn kó jẹ́ pé ẹnì yóò máa wá sanwó ẹ̀ díẹ̀ díẹ̀ ká tajà kó jẹ́ pé díẹ̀ díẹ̀ yóò máa wá sanwó òun bóyá oṣù márùn-ún ló fi san bóyá ọdún kan ló látara pé tẹ́ bá wá tajà ikú ẹni bẹ́ẹ̀ tó bá fẹ́ rà á nìsín tí a tó bá fẹ́ rà á nìsín ten thousand tó sanwó dáwó lẹ̀ ten thousand àmọ́ tó bá jẹ́ pé tó bá di lẹ́yìn oṣù mẹ́ta ló sanwó eleven thousand ẹ̀dínwó àwọn òun ni ń tà ẹ̀dínwó àwọn eléyìí nìsín ó yàtọ̀ sí ìbátà ọ̀sọ̀ mi yàtọ̀ wà bẹ́ẹ̀ ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ náà ni pé eléyìí ọjà títà ó ra ọjà yẹn ẹ̀dínwó àwọn nìsín owó ọjà tí ó wà á san ẹ̀rí pé owó ni èyí tó pé kí ni èyí tó pé irú ọjà àwọn ọjà ni yóò dá padà yá ìmàgbéláìsì báàgì kan fún ọ nísìnyí ẹ ìmàgbéláìsì báàgì kan fún ọ nísìnyí tó bá yẹ pé ó dá láìsì báàgì mi padà fún mi ní oṣù tí ń bọ̀ ó fún mi ní láìsì báàgì kan àti kọ́tà báyìí kóṣù kẹta ló dá padà ó fún mi láìsì báàgì kan àbọ̀ báyìí kóṣù mẹ́rin ló dá padà láìsì báàgì méjì ló dá padà eléyìí nǹkan kan náà ni wọ́n fi ń dá padà àmọ́ wò ti ṣe kíkà rírà wípé mo fẹ́ ra láìsí báàgì kan tó bá mọ̀ kó sanwó ẹ̀ nísìnyí fifteen thousand ni wáyé pé lẹ́yìn oṣù mẹ́ta ló tó sanwó rẹ̀ seventeen thousand ni wáyé pé lẹ́yìn oṣù mẹ́rin ló tó sanwó rẹ̀ eighteen thousand ni kò sí wọn bá ti jọ gbọ́ra wọn yé lórí ẹ̀ eléyìí wọn náà pè ní àlùbẹ́yẹ̀ rú lè tẹ̀sí kò eléyìí wò wọnú nǹkan tí ìbá kò sí ní ìbá òbó wọnú eléyìí rárá bọ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn onímọ̀ wọ́n máa ń ṣe wáàsí fáwọn tó bá lówó sálẹ̀ ká fa arúgbó báwọn ìdí àá tó o bá tà fún báwọn pé fifteen thousand náà tà mo ta wọn fifteen thousand tó o wá gba fifteen thousand náà lọ́wọ́ rẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin eléyìí náà túmọ̀ pé kí ni bí wàá ṣe pé o fi sàánú rẹ̀ náà ni ó sì tún gbalada kó rẹ̀ lórí ẹ̀ àmì tí o bá ní kápá lórí ẹ̀ tó bá ní ọjà mi bí n ṣe ń ta ní ṣọ́ọ̀bù ní ẹni tí o bá sanwó ẹjọ́ bá padà ẹjọ́ bá sanwó lẹ́yìn oṣù báyìí gbogbo ẹ̀ náà ló wà ìjẹ́ bá bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tó ẹni tó bá yẹ pé báwọn ni kò sẹ́sẹ̀ fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ ẹni tó bá ní sọ iye tí mo ta iye tí ń ta fún ọ náà nì kọ́dà bó bá sanwó lẹ́yìn oṣù mẹ́wàá tó ilé ẹni náà kò sí láì sí bẹ́ẹ̀ tẹ́ ẹ mọ̀ yìí pé irú ọjà báwọn nìsín nígbà tó bá ra láìsí ní fifteen thousand naira wọ́n á ní sọ nìsín wọ́n á kó sọ wọlé oṣù mẹ́ta seventeen thousand nígbà tó fi pé àwa ni pé láìsí ti wá lọ wọ́n gan wọ́n wá ń ta láìsí ní ọlọ́run jó wọ́n o wọ́n ní wọ́n ń ta láìsí ní <laughs> wọ́n ní wọ́n ti wá ń ta láìsí ní twenty five thousand nísìnyí ẹ̀sìn báwọn wọ́n yìí ti jọ sọ̀rọ̀ lórí pé lẹ́yìn oṣù mẹ́ta seventeen thousand òun náà ni yóò tàn kò sí ìdókè seventeen thousand tí ó tàn náà nù wọ́n lọ́wọ́ lọ́dẹ bá bóyá àjọ ìgbéra ìdìbò lé lórí ẹ̀ẹ́dùn máa fi kíní kan fún o à òní ìjọba fún báwo ẹ̀sìn báwọn tọ́lágá bẹ́ẹ̀ náà ni pé àsìkò tẹ́ ẹ ti jọ dáhùn ẹ ti báwo ní oṣù mẹ́ta o tí ẹni wá ní ó wá ní bùkátà kan àbóníṣòro kan kò wá lè san lásìkò yẹn ó wá bọ̀ pé oníṣòro kan o ò tún lè fi kún mọ́ kò wá sọ fún pé sọ̀rọ̀ gbàdúrà tó wá lẹ́ẹ̀ ti níṣòro yìí nítorí wá fi kún ṣòro yìí lẹ́yìn oṣù kan tẹ́ wá tún mọ̀ pé oṣù tó kọ́ lẹ́ẹ̀tì oṣù kan fún ẹ̀ẹ́dùn two thousand fún o sílẹ̀ kò tí ì ní san látara kó níṣòro ó tún wá lóbi kún ṣòro rẹ̀ tó láàmùfà mélòó yìí náà ìdẹ́ ti sí ìlàtà àkọ́kọ́ wọn tó gbà láàyè mi tó bá wọn gbóni kíní kan tó náà fi tètè sanwó yẹn tó bá yẹ pé nǹkan yẹn nǹkan tá a fọ pé ah ètò débà lóòótọ́ ni èyí ó wojú àmì tó náà ni wà á ní òǹkà náà ló ó sọ̀rọ̀ tí ń fànàdúrà tó ń ìlànà ìsàrọ̀ tó bá yẹ pé nǹkan ara ní ni àlùfáàní ní ẹ fi lára ẹ lọ lára ìgbà tá a rí ó ti dẹ̀ ẹ so eléyìí òun náà ni ìran ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń pè ní inú inú ra ìbá ìran ẹlẹ́ẹ̀kejì wá pọ̀ dáadáa láwọn báńkì káàkiri àwọn báńkì kì yáyàn lówó abẹ́ rìbá náà sí àná wọ́n yà olówó sábà yà ọdún mẹ́rin náà ló fi san padà tó bá sábà yọ ní one million nígbà tó bá fi sí fi san sí ni one point ó lè mọ́tò tó bá ṣe ṣe bí ni one point two million tó two million tó lé lórí ìhùn ìbáni ẹ̀sẹ̀ bá ń ìbáni torí pé owó náà ló ti dẹ́kẹ́ni owó náà ló ti já padà èyí sọjá lẹ́tà láàrin ara yín so ọ̀nà tó wà máa ń gbà sí ọ̀nà eréṣiríṣi ni nínú ká kó one million lé ọ lọ́wọ́ ẹ̀sẹ̀ bá ń dùn ká wá sọ pé ó fi san èlò ó fi san one point two million àbí kó sáyìn pé ó yá one million ká wá kó ìṣòro thousand lé ọ lọ́wọ́ sẹ́ẹ̀ wọ́n ti kọ́kọ́ yọ tiwọn lẹ̀ wọ́n ti o ti sáyìn pé wá mílíọ̀n mo yá wá mílíọ̀n ní ìdápadà táwọn bàbá fún ọ tó bá gbọ́ gbanagbana báyìí nínú fóònù rẹ báyìí dé ó bá rí eight hundred thousand wọ́n ti kọ́kọ́ pa tiwọn yọ náà tó ìwọ́n máa wá ṣe kí ni wọ́n máa wá san wá mílíọ̀n rẹ lọ tó eléyìí náà inú rìbá ni wọ́n ń ṣẹlẹ̀ láwọn bá ń ṣẹlẹ̀ ní àwọn ẹgbẹ́ alájẹsẹ́kù àwọn kọ̀ọ̀pẹ́sì tó yẹ pé wọn ò ṣe nílànà Islam ìwé tó bá yáyàn lówó wọn fi èrè sí i gbogbo eléyìí rìbá náà ni ẹ̀yẹ pé mùsùlùmí gbọdọ̀ jìnnà sí i ní gbọdọ̀ dédé ẹ̀ báwọn kẹfẹ́ rí bá ń pé ní ti ń bẹ lára wọn burú ju rìbá lọ kúkúrú ti ń bẹ lára wọn gan ó burú ju rìbá fún ọtọ rìbá fún ọtọ mẹjẹ rìbá lọ tí a bá tọ rìbá fún kẹfẹ́ rí kẹfẹ́ rí lẹ́yìn kọ́ ti wá àti kó kó ń di kúkúrú rẹ̀ wọn tó bá kó bẹ́ẹ̀ ní ẹsẹ̀ máa bá a sọ̀rọ̀ kó fi rìbá lẹ̀ kó fi dùnà lẹ̀ kó bọtí lẹ̀ kó bolè lẹ̀ kó fi gbogbo àwẹ̀ yìí lẹ̀ ní ti ń bẹ lára rẹ̀ ti di gbogbo àwẹ̀ lẹ́yìn lọ ó tí wọn bá ti lọ lórí ọ̀nà lójú ọ̀nà Islam ó ju ìdùnnà lọ ó ju ìbá lọ tó kókókó fi yún lẹ̀ náà kó bọ́ pápọ́sẹ̀ kó mi léyìn àyàtọ̀ ìmọ̀ wá sí wá àti gbogbo ìtọ̀ ìdùnnà lẹ̀ wòlé lẹ̀ ìgbà lẹ̀ kàwó lẹ̀ tó àmọ́ àìsèwádìí àìmọ̀sèwádìí rẹ̀ fún òtúmọ̀ pé tó bá ṣe tó bá tẹ̀ sí àwọn ọmọ jẹ́ o ìyá rẹ̀ ó jẹ́ o ẹ máa nígbà náà ẹ wọ́n kú ti ní oyin tí ń bẹ láàrẹ̀ ju kí ń ó bá ṣe ìsìn náà pẹ̀lú ìyàwó ìyàwó ó bá tẹ̀ yóò ẹ̀ ẹ̀ bá wọn náà so eléyìí òun náà ni ìparí ọ̀rọ̀ lórí ìtànkè ní rìbá ká gba èlé ọ̀nà méjì tó wà náà nù so alákọ̀ọ́kọ́ òun náà ni rìbá fọ́dún òun náà ni ìbá káfí káfí lé fún nǹkan nínú nǹkan méjì tí a bá jọ fi pààrọ̀ ara wọn ẹlẹ́ẹ̀kejì òun náà ni rìbá nàìjíríà àfúnyà láti pẹ̀lú kíni pẹ̀lú àsìkò tó lé kó tó dá padà yóò dá padà lẹ́yìn ọdún kan lẹ́yìn oṣù kan káwá fi lé káfí nǹkan lékún látara nǹkan yẹn. náà alibabu sáàlì ọgbà ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́ta filkọ́r ti ń sọ̀rọ̀ nípa yíyá rẹ̀ ní nǹkan alikọ́r òun náà ní káfí kíni ká yára wa ní nǹkan. wàfíì yìí masalatan eléyìí àlàyé tó wà lábẹ́ ká yára wa nǹkan yìí àlàyé méjì kéré náà ni. المسألة الأولى على يرى لك في تعريفه وأدلة مشروعيته kí ni nǹkan tá à ń pè ní káyára wá ń sọ nǹkan ní òṣèré islam àti ní ẹ̀rí tó wà fún nínú alukur'an àti musulman anabi sallallahu alayhi wa sallam ní tá à ń pè ní alukọ́r òun náà ni daf'u malin liman yantabi'u bihi wa yaruddu badala wa yaruddu badala òun náà ni ká fún ẹni tó bá ní bùkátà sí dúkìá kan tọ́mọ́pẹ̀sán ní tọ́mọ́pẹ̀sán ní alimọ́ọ̀lù inú èdè lárúbáwá àbí inú ìdájọ́ sẹ̀ríà èyí ti owó tà náà yìí o property náà pè bẹ́ẹ̀ ó lè jẹ́ lé ó lè jẹ́ mọ́tò ó lè jẹ́ aṣọ ẹ̀jẹ̀ báyọ̀ nìkan tó ó lè jẹ́ gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ pé yíyá ni ìtumọ̀ yẹn náà ni pé kéèyàn ó fún ẹni tó ní bùkátà sí i pẹ̀lú pé kí ni ẹni yóò dá nǹkan yẹn gẹ́gẹ́ padà fún yàn lásìkò tẹ̀ bá jọ dá a ah, mo ní bùkátà sí àpò ráìsì kan a ah, dákun yá mi ní àpò ráìsì kan ní ìdá padà fún ọ lẹ́yìn oṣù kan ṣàkó yá ni tó lẹ́yìn oṣù kan nísìnyí ó ṣe kíni yóò dá àpò ráìsì padà fún ọ àbáwọn ọmọ iléèwé yá dákun mo ti sẹ́ńdì owó mi oúnjẹ mi ti ti wá tán ẹ́ dákun oúnjẹ mi ti tán yá mi ní ráìsì kéèkan tọ́ba ti sẹ́ńdì oúnjẹ mi gbà báyìí èyí yọ kéèkan fún ọ padà ìyá lè léyìn àmọ́ yá mi ráìsì kéèkan wọ́n bá sẹ́ndì ike kan fún wọ́n bá sẹ́ndì ẹ̀fún padà báyìí ní fún ọ ní kébé jì má wọrí kò tẹ̀sí wá jẹ tọ́lá àwọn ìbánu èlé ti wọbẹ̀ àmọ́ yá mi ní láìsí ike kan pẹ̀lú gbọ́lọ́ tó bá ti dé wọ́n bá ti gbójẹ ní báyìí ní ti já ike kan padà fún ọ nígbà tó wá gbójẹ dé wọ́n wá gbé láìsí dé bá mú wọ́n bá lu àpò kadé fún ọ nígbà tó dá láìsí padà báyìí dé ọkàn lọ ẹkí márùn ní kìí ṣe bóyá ẹjọ́ sọ kò sí kọ́ sùn pé yóò lékún yẹ báyìí ìwọ ló pé o á fi sóṣù kò ìyàtọ̀ wà láàrin pé iye ìbá iye nǹkan báyìí ti ń gbà padà ní lápèjúwe èèyàn yẹn ya lówó kó fi ó wá jèrè gan bí owó yẹn ó wá já owó yẹn padà fún ọ débi owó yẹn padà èsì bá mi ó tún wá bùn ọ lówó níbẹ̀ ten thousand yìí èsì bá mi ó kì í ṣe pé ń jẹ́ ìjọsọ lásìkò rẹ̀ pé yọ tó bá dá owó mi padà iye báyìí ni kẹ̀rí àfi ààyè rẹ̀ kalẹ̀ láti ka àdìsí rẹ̀ fún wa nínú àdìsí ànábi sallallahu alayhi wa sallam naam káyàrá ẹni ní nǹkan yìí mashru'un mashru'un nǹkan tá a ṣe lófin ni wa yadullu alayhi umumul ayatil qur'aniyya á rí àwọn àyà al-Qur'an àpapọ̀ àyà al-Qur'an àtàwọn àdìsí ànábi sallallahu alayhi wa sallam tí ń tọ́ka àlà fọ́ọ̀dùlù lè mú àwànà tí ń tọ́ka lórí ọlá tí ń dẹ̀mú ká máa sàá ká máa ra wa lọ́wọ́ nínú ẹni wọ́n ta'awanu ala al-birri wat-taqwa wa la ta'awanu ala al-ithmi wal-'udwan ẹ máa rara yín lọ́wọ́ lórí dáadáa lórí káyà Allah subhanahu wa ta'ala ibi ń pa wa ni ìyá àwọn òfin ránjẹ òun fún ọlọ́wọ́ tí wọn máa bá dé àbí wọn ò kí fi jẹun tó kó fi jẹun tí àwọn fi jẹun tó o wá yá eléyìí ń bẹ yíká rẹ lọ́wọ́ lórí ọ̀nà tó ọ̀nà tó dáa ojú bá wọn tó àmọ́ ọ wá ní o yá wọn lọ́wọ́ nìkan ọ wá ní kí ló fẹ́ fowó ṣe ọ wá ní àyẹ̀dá ah, kan anáyẹ̀ bá tóbi yóò tú àbá mi tó kú gbogbo àwọn yòókù ni wọ́n fi múra ojú bá wọn tó abẹ́ ṣe fìdáwò ẹ má jẹ́kítẹ̀ mi ó yọ ọ́lẹ̀ à ah, jẹ́kítẹ̀ ó yọ ọ́lẹ̀ o ẹ́ àbíyámi lówó yóò fi padà rábẹ̀ odò kówó jẹ ká eléyìí jẹ bá lówó tó bá ti lówó bá ẹ̀sẹ̀ rẹ̀ ni bákan náà lẹ̀sẹ̀ rẹ̀ ẹ̀mẹ́jì àdáàlú alàlùkọ́ yìí ní kẹfà ìlú yìí anábìlẹ̀ tó tọ́ka yẹn sí dáadáa ó dà gẹ́gẹ́ ní tó so náà ni ìdàkejì ọ̀rọ̀ náà ni pé ẹni bá tọ́ka yẹn

abẹ́ lò abẹ́ fi ṣe mólídìí ọdún yìí ni má ya tọ́gbọ́n má tọ́gbọ́n kò sáyè ẹ̀sìn bá rẹ̀ àbọ̀ abẹ́ rẹ̀ ti tí à lọ́dọ̀ rẹ̀ ọwọ́ ní ah, ẹlẹ́kùn abẹ́ yẹ abẹ́ ṣe báyà tó pọ̀ lówó fẹ́ abẹ́ rẹ̀ ti tí à sáàbì ṣe mólídìí mólídìí rẹ̀ ṣe à ẹ̀bá fi ṣe ìsàmì ẹ̀wá rẹ̀ jẹ tó yíwù kọ́ ni oníjó jẹun yíwù kọ́ ni oníjó láyé gbé àtàwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ àtẹ́yẹ òfin rẹ̀ sì ni àti jẹ́kẹ̀ ìyá àyàn tẹ́ẹ̀ ní gbowó mẹ́gẹ̀ ẹ̀sìn bá rẹ̀ ẹ̀sìn bá rẹ̀ ẹ̀sìn bá rẹ̀ ẹ̀sìn bá rẹ̀ ẹ̀sìn bá rẹ̀ ẹ̀sìn bá rẹ̀ ẹ̀sìn tòótọ́ yìí pé àwọn èèyàn bá ń ṣe ìmúrò àwọn ọ̀gá àwọn gbogbo ẹ̀ sẹ́yìn máa ẹ lọ lórí ẹ̀ ṣẹ̀dá ìsáàmù kọ̀ọ̀kan rẹ lọ lórí ẹ̀ ẹlòmíràn ẹgbẹ́ bá ń ṣe mólídì ni wọ́n sì fi akòwé lọ́dọ̀ rẹ̀ envelope wọ́n pin lọ́dọ̀ rẹ̀ òun ló ti gbà ti gbà fowó sí ẹ̀sìn bá mi sọ́ra wọ́n bá ti gbá kòwé mólídì wá àbí wọ́n á sọ kínní á ah, ẹláwọn afá àti sàlàyé wọ́n ní òsínú ẹ̀sìn ẹ̀ wọ́n ládàáda lẹ̀ wọ́n lànàbí òṣè wọ́n làwọn sàbẹ̀ ànàbí òmọ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n làwọn tó tẹ̀lé àwọn sàbẹ̀ wọ́n lẹ́yìn ọgọ́rùn ọdún mẹ́rin wọ́n ni wọ́n da alẹ́ wọ́n ní òsínú ẹ̀sìn ìjọba dá kòwé rẹ̀ padà fún mọ́tì ẹ̀ ti dúró rárá kó wá ní ẹ̀yìn ẹ̀ èmi kàn gbá nígbà tí mo ní fowó sí wọn ní dẹ́kun ni wọ́n kó oúnjẹ ìfẹ́ ànábì kó bá wọn débẹ̀ ìfẹ́ ara wọn òun náà ni ó bá wọn débẹ̀ ibi tá a ti lọ òun náà ni pé ẹ̀rí lórí pé ká yára wá nǹkan òun náà ti sọ pé lórí dáadáa lórí 'ala

ọ̀rẹ́ tó bá ń da sọ́bìrà ìdíbọ̀ dákùnmá ara sáùtì kan dákùnmá ara sáà kan á máa bá ara o bá ara kó bó bá ara kófì ni bó bá ara júùsì mí ni má bá ara ẹ̀jẹ̀ <laughs> bá ara nìyí àbí wọ́n tó oníwèé mu gbó àmọ́ wọ́n ló ń ta ríflà ni wọ́n fi ń wé igbó àbí wọ́n ló ń ta igbó gan fáwọn èèyàn ó sì níwèé mu so ẹ̀ẹ́jọ́ pín ẹ̀sẹ̀ rẹ̀ náà ó kàn fagbó lójú ayé ni òun fagbó igbó ń bẹ́ẹ̀ wọ́n kọ́ ìfẹ́ nu gbó wọ́n kọ́ kàlẹ́ sínú ẹ̀sẹ̀ rẹ tó bá jẹ́ ọ̀gbẹ́dà kí á mọ̀ ó bà bẹ́ẹ̀ gbogbo àwọn ìṣọba yìí ó léwu gan fẹ́ ká máa kíyèsí láwùjọ wa ebi ese àmọ́ ọ̀nà àwọn ti ṣe lọ́wọ́ ebi ese àmọ́ òun tí àwọn ti ṣe kú jẹ́ èèyàn ṣe tí ò dáa wá sí wọn kú jẹ́ iṣẹ́ kí ni ẹ́ ọwọ́ abá tí wọ́n tó tẹ́ǹtì ibó níbi ìdáhùn ọwọ́ ní àyẹ̀kú jẹ́ àbẹ́ wọn kọjá lọ wá ní ẹ̀dàkẹ́bá afátẹ́ǹtì abẹ́kùn fún mi níbi ìdáhùn àbí wò níbi àmọ́ bá wọn sùn tó bá fẹ́ sẹ̀ nǹkan àbí bá wọn

tó gbàlọ́ bí ló tún máa tara rẹ̀ yóò ní àláì ah, àti tó gbọ́ sí òun nǹkan á díẹ̀ mo ti àá sáfún dọ́hun mo ti àá fẹ́rẹ̀ mi jọ kó má bàa bínú ní pé ó tó bínú ó sọ fún ni pé kì ní yóò bẹ́ sí mu ẹ̀sẹ̀ bá tó bá dijọ́ mi kò ní pé ọmọ bá tó sọ fún kó ráyè tó bá dọdún yìí nísìnyí wà lọ pé ah, àádìí ẹ̀ dákun ẹ̀ mo ti náà lóye tètè sọ fún yín kalẹ̀ lọ́dún yìí ẹ bá wáyé o <laughs> ẹ bá fi sínú prógámù o àwọn tó bá gbé láti ẹ̀ tó ti gbé gbójú ẹ̀ fún pé wọ́n ní òsì ti ń jẹ́ bẹ́ẹ̀ nọ́ọ̀sì

ọ̀dọ́ ràkúnmí ànábì ya lọ́wọ́ ẹnìkan fàkọ́dì mọ́tì àlẹ́ yìí ibilu sọ́dàkọ́tì fàámàrà àbà rọ́ọ̀fẹ́ àyẹ̀kìdì àrọ́jùlá بكره فرجع إليه أبو رافع فقال لم أجد فيها إلا خيارا رباعيا ó wá dé nígbà tó wá di àsìkò ìgbà wọ́n wá kó àwọn àràfún mi sáfi ṣe sàrà wá ànábì wa ní sọ àbúrò ọ̀fìn ẹni tá a yára fún mi lọ́wọ́ ẹ̀ ẹ lè ṣe kí ni ẹ lọ lè dá àràfún mi rẹ̀ padà fún ẹ lọ mú àràfún mi nínú àràfún mi ti sàrà ẹ lọ dá padà fún àbúrò ọ̀fìn yóò wá dé bẹ́ẹ̀ nígbà tó dé bẹ́ẹ̀ báyìí dé ó wá lọ bá ànábì sallallahu alaihi wasallam ó ní àràfún mi tèmi rí bẹ́ẹ̀ ó láwọn àràfún mi tèmi rí àwọn àràfún mi tó mọ̀ ti dàgbà ni tá a máa sọ pé àṣeyàrán rọ̀bà ìyá ìtàgbàlérò pẹ̀lú ẹ̀ òun náà ní ràkúnmí tó ti pé ọdún mẹ́fà ẹ́ ó ti pé ó ti lé lọ́mọ ọdún mẹ́fà ń sún gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ lọ́mọ ọdún méje lọ́jọ́ èyí ẹ̀ ó láwọn nǹkan àwọn itó mọ̀ rí bẹ́ẹ̀ nù tó anábì sallallahu alaihi wasallam wá ní a'tihi ìyá anábì ní ẹlọ́kùn léyìn náà anábì ní a'tihi ìyá fa inna khiyara an-nas ahsanuhum qada'a anábì ní dájúdájú àwọn tó jẹ́ ilé ẹ̀sàjú náà àwọn èèyàn ó ní ẹlẹ́kùn báwọn náà àwọn tí wọ́n ń jẹ́ ẹni eré jùlọ àwọn èèyàn àwọn tí wọ́n jẹ́ ẹni ẹ̀sà jùlọ àwọn èèyàn àwọn náà ni àwọn sábà máa ń ṣe dáadáa nígbà tí wọ́n bá dáa tí wọ́n yá padà àṣàánú hàn kọ̀dọ̀ à àwọn náà tí wọ́n bá máa ń dá nǹkan padà pẹ̀lú lọ́nà tó dáa ṣẹ̀gbẹ́ nígbà tó ń dá tó fún ànábì náà fún mi nìsín máa fún mi ọ̀dọ́ ni pé kó lè má sì ju bí ọdún méjì ọdún mẹ́ta lọ tó bá tiẹ̀ tó bẹ́ẹ̀ má tí wọ́n á dá padà fún wàá rọ̀dọ̀ bẹ́ẹ̀ ànábì náà ló fún nìsín sí wọ ọmọ ọdún méje òun náà lọ kò sí láì fi bẹ́ẹ̀ tó ìjọba ti sọ lẹ́ẹ̀kan pé kò sí láì fi bẹ́ẹ̀ bóyá èèyàn bá yá olówó ní títí èsì fẹ́ jọ sọ pé iye tó fi dá padà ní nígbà tó wá yá wá fi sòwò nǹkan wá yọ sí ọlọ́wọ́ dáadáa àpò ìwọ́n náà ní pákó rẹ̀ wú dáadáa nígbà tó wá dáwò rẹ̀ padà fún tán o tún wá bùn sí i èyí wá eléyìí ń jẹ́ pé kékeré o ṣe dáadáa níbi ìdá nǹkan padà nù ìgbé lónìí náà tó bá ti jọ́mì tó bá fẹ́ yá nǹkan tọ̀ òun ò rí bá ah, ẹni yìí ẹni tó ṣe yá ní nǹkan ni tó ti dá padà lásìkò tó eléyìí ah, òun náà ni ẹ̀rí látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú ẹ̀rí mi látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àti tó wà nínú ó wà nínú Sunan Ibn Majah àti tó ṣe kíni àti hasan ni àti tó Abdullahi ibn Mas'ud radiyallahu anhu anna Nabiy sallallahu alaihi wasallam qala ó ní Ànábì sallallahu alaihi wasallam ó ní Ànábì sọ báyìí pé ma min muslimin Ànábì ní kò sí mùsùlùmí kan kò tí ó yá mùsùlùmí bí ẹgbẹ́ rẹ̀ ní nǹkan lẹ́ẹ̀mejì ó yá ní nǹkan nígbà ẹ̀mejì ìlà káàna kàtọ̀dàkọ́tì ha bàrọ̀ àyàfi kan kọ́ ládé àríwá tó jẹ́ pé ó fi ẹ̀kan nínú méjèèjì wọn ó ti sàrà fún mi lápèjúwe ó yá mùsùlùmí ten thousand lónìí ó dá padà fún mi sẹ̀ǹkó ní ládàá kó tó dáadáa sí ládàá ọ̀tọ̀ náà ó tún wá dìgbà míì ó tún yá ní ten thousand míì sẹ́yìn ten thousand lẹ́ẹ̀kejì tó yá onísìnyí tòun gbé pé ó gbà padà ànábì ni wọ́n kọ́ ládàá gbà pé ó ten thousand sí sàrà fún un ládàá tí ó gbà bẹ́ẹ̀ nù ládàá pé ó fún un ní ten thousand ó fi sàrà fún un ẹ wo ládàá tó fi kò wáru látara ká yá ká yá yẹn nìkan ẹlòmíì ó lágbára kó yá yẹn nìkan kò sì ní yá ìdúrà mi yá ẹ ẹ sọ̀rọ̀ yá kan nídìí ó lè má dáa padà lágbájá tí mo yá kan níjọba yìí pè ní olónìí kò fún mi má ní òtún mọ̀ pé kélé yìí máa fún ọ ẹ̀dìbà nítorí tóun náà ló tún padà wá fún àti jẹ́ pẹ́lú mi ni tó orí lálá bẹ fún wa púpọ̀ ládá ìsìn bẹ́ẹ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ níbi kíni níbi ká máa yára wa ní nǹkan láwùjọ ẹni tí ò ní ká yá kóbi sàǹfààní ìkára wa yára wa ní nǹkan náà ká yára wa ní nǹkan lọ́nà tó dáa ká yára wa ní nǹkan níbi nǹkan tó dáa ẹ̀dìbà níbi ẹ̀dọ́ wa yá àdá lọ́wọ́ rẹ ọmọ bú ọ ìjọba gbàgbé ìfàdáhùn sáyẹn pa ẹ̀ẹ́dọ̀ gbẹ̀sẹ̀ rẹ̀ pé ẹ sáyẹn pa ni ìjọba àìyá ẹ̀ ní nǹkan níbi nǹkan tí sẹ́yìn fẹ́ lò síbi nǹkan tí ò bá tẹ̀lé àwọn àwọn ọmọ ẹgbẹ́ tó dá tẹ̀lé àwọn tó fẹ́ lò síbi sí láà tó ó dá báwọn yá ó tún gba aládá bẹ́ẹ̀ ni tó <clears throat> eléyìí òun náà ni <clears throat> àkọlé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni àlàyé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ níbi tó ní ṣe pẹ̀lú káyà ara ẹni ní nǹkan tó bá ti jọ́ mẹ́jọ pẹ̀lú ọ̀dà Allah subhanahu wa ta'ala á sọ̀rọ̀ nípa àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni májẹ̀mú àwọn májẹ̀mú àtàwọn àdájọ́ tó ní í ṣe pẹ̀lú káyára wa ní nǹkan nínú ìṣẹ̀lẹ̀ Islam ó tún ní májẹ̀mú ó sì tún ní ìdájọ́ ó láwọn òfin tó wà lábẹ́ rẹ̀ tó àwọn eléyìí àwọn lásọ̀rọ̀ nípa wọn tó bá dìjọ́ mẹ́jọ pẹ̀lú ọ̀gá Allah subhanahu wa ta'ala abẹ́ Allah subhanahu wa ta'ala kó sàtà lẹ́kùn àgbọ́yé ẹ̀sìn ẹ̀fún wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà ànábì sallallahu alaihi wa sallam Allahumma ya muqallibal qulub thabbit qulubana ala هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك